ọtútún ọbẹ̀ báyìí. ọmọlá yusamma dhalika al-isma illa hu. lórí bàbá wa àgbàlagbà lòdìrú ajíkìní tòní bàbá ẹlẹ́kọ̀ọ́ bàbá ajẹ́kọ̀ọ́ lọ́tẹ̀. àlàáfíà ara àti ìgbélé ayé ọ̀rọ̀ ọ̀rọ̀ tó ní ara já mọ́sàbá àṣàlẹ́gbà fún bàbá. fàyúbà ìdè ha fàìdàrú bá dàbàlúwàhù. ṣebí ṣe ọlọ́run bá pọ̀. a ní bàbá pẹ́ bàbá pẹ́ bàbá kò sí fàárí kò sí nǹkan fàárí lọ́dọ̀ wọn débi pé wọ́n wàá ṣe iṣẹ́ ọlọ́run náà ló jẹ́ wọ́n pẹ́ bàbá ní kí gbogbo jẹ́mọ́ ṣàmójú kú o. wọ́n máa kàn mí rọ̀bí báyìí nàkàrọ̀ bù. bàbá tí ò ní wí nǹkan míì kọjá atọ́lọ́ǹtà nẹ́bì. وما كان من مولاه فإنك مولاه bàbá àbáríkà ọlọ́mọṣẹ́ ìjà rí ń pẹ́. wà á ń di ìlànà. ẹ dáhùn ẹ sàmì dáadáa fún bàbá. ẹ̀ka ẹ̀rọ mọ́tò àlìbákò lára. ẹ̀rọ ọlọ́ àmì fún wọn lánàá nígbà tá ń jíṣẹ́ ọlọ́run tá ń jíṣẹ́ ọ̀tá wá jíṣẹ́ ọlọ́run tá yẹn bàbá ní wàláhì ìfẹ́ rí tó gbé mi mọ́ ọ̀nà sì tún kú mẹ́ta. wàhá kíkílẹ̀ náà bí káàdì kọ́dì rọ̀gà ọ̀nà. nǹkan kéwù bàbá ṣe wọn ò sì fi gbèsè ayé wọn ṣe nǹkan kẹkọjá tọ́lọ́run tànẹ́bì síra ní lọ́sàn láàárọ̀ lóru ní ìyálẹ̀ta ní gbogbo ìgbà orí tọ́lọ́run yìí náà ni wọ́n ń bọ̀. wọ́n síbi ìlà àlẹ́ ìnáà Israel bàbá tún ń rẹ́tọ̀ ọlọ́run náà lára tí gbogbo wà yí dà. nílẹ̀ sìtìrì káwáàgì fìdí. tá a bá wá fẹ́ jáde bàbá òní àwọn ọmọ ọmọ wa kí wọn kílé tẹ̀yìn ké abẹ́ tẹ̀lé yìí nì kò sí bọ́ọ̀sì ẹja sà wọ́n àwa sara wa pé àwa tá a lọ lónìí nì àwa tá a wà lọ́la rè bọ́ọ̀sì ni ò sí àbámọ́ lóòdù wọ́n bí mi. mina asuhi wa makiruhi mana hanuna fisha. ọlọ́run sọ àwọn náà tí wọ́n ké tí wọ́n bẹ́ẹ̀ tẹ̀lé wa ọlọ́run kó yọ̀ǹda bọ́ọ̀sì àbọ̀ríkà fáwọn àfáà wa tí wọ́n mú wa kó wa fàhẹ́hẹ́sọ̀mà kọ́ńtà. bàbá wa tí kì í ní tò nínú ìkẹ́kọ̀ọ́ oníṣẹ̀lẹ̀ bàbá fún wa fi dáadáa. fa amọ̀r bíléjà mi lè wà láà. bàbá tí ó bẹ̀rù àti sọ̀rọ̀ ọlọ́run fún ó ṣe wá jórí ìtọ̀rọ̀ náà wọ́n ti mọ wá bẹ̀rù wọn ò ní bẹ̀rù àti sọ̀rọ̀ náà tàn náà yìí náà ni. tọ́kọ̀ṣà sí wà láàyè mi kọ́ sínú wà mí ń dání. òòrùn lọ́lọ́run ṣe bàbá òòrùn tí gbogbo ayé fi ń sáṣọ tó pé kò ẹnìkan ò gbọdọ̀ lóun fẹ́ bá ṣọ̀tá. iná lè rádà. bí ó ti ṣe ń jòrò bàbá tó ń dá tẹ́gùn. لأقسام وأفضلها ha sẹ́bẹ̀ yẹn bá fọṣọ tọrọ pa tẹ́tẹ́gbọ́ òsì fẹ́ sí i sẹ́bẹ̀ pé yóò wọ tútù. كلام حق لذي جور وسلطان كلام حق ẹni tó pé mẹ́ta. dákàdá ìdánù náà. mẹ́ta ọ̀fọ́ ló sì rí mẹ́ta ló sì gbọ́. lákọ̀ lágọ̀ ìrúhu mẹ́. kò sí láyé gbogbo jẹ̀mọ́ àlùbáríkà tẹ ẹjọ́ pẹ̀pẹ̀ tẹ́lẹ̀ ọ̀gá nẹ́bì àlùbáríkà ọmọ ọwọ́ àyíká kì yóò sì rí. wàhálà. الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله جماعة تدبلد الله الحمد لله adúpẹ́ ńlá ńlá náà lọ́dọ̀ ọlọ́run pé alhamdulillahi rabbil alamin lórí oore tó ṣe fún wa. lórí oore tó ṣe fún wa tó pọ̀ tí ò ló ń kà yìí. tá ní ká máa ka ìdẹ̀ra t'Ọlọ́run ṣe fún wa a lè kà tán. bàbá ní ká máa kàdẹ̀ra ọlọ́run lérí wa tó ṣe a lè kà á ìdẹ̀ra sísọ wa látọdún tó lọ́dọọdún yìí ìbẹ̀rẹ̀ sísọ alátọ́dún tó lọ dẹ́kun yìí náà kò ṣeé kà á. àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulilayi rabbil alamin ala in'amihi bibaqa irruhi fil jasadi in'amihi bibaqa irruhi hadi. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run náà. Alhamdulillah. Gbogbo àwọn jàmá wa pátá ní ààyè yìí. Gbogbo àwọn jàmá wa pátá láàyè yìí. Àtúbọ̀tá dáadáa ọlọ́mọ́sàbà fún gbogbo yìí. Àtúbọ̀tá dáadáa ọlọ́mọ́sàbà bùkọ́ wa. Kọ́rọ̀ èèyàn já sí bó ṣe fẹ́ Ọlọ́run bá fi sọ̀rọ̀ fún yín. Kọ́rọ̀ èèyàn já sí bó ti ṣe fẹ́ ọlọ́mọ́sàbà fi sọ̀rọ̀ níta fún yín gbogbo tẹ́ ń fẹ́ kọ́ lọ́wọ́ bá yín fẹ́. gbogbo tẹ́ sì jẹ́ kí ọ̀rọ̀ náà ó dàrú mọ́ yín lọ tí ó bá fún yín ọlọ́run jọ jẹ́ pé ó dà sí ni. bí ó bá wá yàtọ̀ fún yín pé ó mà ti yàtọ̀ fáàlà àjì jẹ́ ó dá sí fún yín ni. ọlọ́run má sà kárí. ọlọ́run má sà kárí. àmín. àmín. gẹ́gẹ́ bí bàbá wa ṣe sọ wàláhìlì azim nínú jàmáà tó kún wa lẹ́mìí òní jàmáà wa yìí wà. Mm. àtijọ́ bọ̀ àti pẹ́tipẹ́ mm. tá à ń jọ yàn nínú ọ̀rọ̀ ọlọ́run mm. kò sí nǹkan fàárí ńlẹ̀ débi bá ṣe fàárí bọ́lọ̀ mọ́ bá ṣe kọ́ ni tádùn abágbà tán agbára ẹni tó ń bẹ lọ́wọ́n agbára rẹ̀ ò ní ká mọ́ tádùn àfìyàtọ̀ sóògùn nu wàràwàrà ló gbó ṣiṣẹ́ kò sí nítumọ̀ kankan tí wọ́n padà tẹ̀yìn ọ̀yọ́ àmọ́ tó bá jẹ́ pé tó bá jẹ́ pé àdúrà ni. tó bá jẹ́ pé àdúrà ni tó bá yẹ pàdúrà náà ni èèyàn ń ṣe tó bá yẹ pàdúrà náà ni èèyàn ń ṣe yóò máa wá rò pé àbádùá ọgbà ẹ̀dàkùn torí ọlọ́run gbogbo ẹni tí bá ń bẹ lóhun lórí àwọn nǹkan kan hmm. kọ́ mọ̀ máa sọ pé àdúrà àwọn ọgbà kọ́ mọ̀ máa sọ bẹ́ẹ̀ mọ́kọ́ dàkùn hmm. àdúrà máa ń gbà ọ̀nà tádùá máa ń gbàgbà òun ló pẹ́ ká àwa bẹ́nu àánú rẹ̀. àbẹ́nu àánú rẹ̀. gbogbo tí kálukú wa ń fi bẹ lọ́wọ́ ọlọ́run dákun mọ́sá sí. ṣé tí kálukú wa ń bẹ lọ́wọ́ lélẹ́rí tá a sì fi ń bẹ ọlọ́mọ́sá ṣe fún wa. ọlọ́run dá wa lóhùn. ọlọ́run dá wa lóhùn ayọ̀. mẹ́jà á sí rè. mẹ́jà á sí rè. ọlọ́jọ́ kan ṣoṣo rẹ̀. ọlọ́jọ́ kan ṣoṣo rẹ̀. mo kí gbogbo jama dáadáa. àwọn jama àwọn bàbá salam wa rahmatulahi wa barakatuhu. mo tún wá kí ọ̀gá mi. bàbá tún wá kí ọ̀gá wa. ládàáyẹrí. ládàáyẹrí. bàbá wa adéwùsì bàbá wa Adéwùsì. Ah, mo kí wọn. bàbá kí yín ọlọ́mọ́sà kí yín ju bí wọ́n ti ṣe kí yín lọ. ọ̀gá mi ni wọ́n. ọ̀gá wa ni wọ́n. wọ́n kọ́ wa kẹrin. wọ́n kọ́ wa kẹrin. bàbá wa ní mahadil arabi. ní mahadil arabi. ọlọ́dà kò kọjá kẹ́mi bàbá ogun. ọlọ́run kọjá kẹ́mi bàbá ogun fún wa. kó sì bá ṣe dáadáa fún ọ jù. ṣe dáadáa fún ọ báyìí lọ. olùkọ́ olùkọ́. nǹkan iṣẹ́ ńlá ni. iṣẹ́ ńlá ni. ọlọ́run kọ́ bá sàdápadà dáadáa fún wa. ọlọ́run kọ́ bá sàdápadà dáadáa fún wa. tọ́ alájí wa àtọ̀gẹ́ni ọlọ́run kọ́ bá dúró tì wọ́n. ọlọ́run kọ́ bá dúró tì wọ́n. mo rò pé wọ́n jáde hmm. ọlọ́run bá sọ wọn dé. ọlọ́run bá sọ wọn dé. wọ́n ṣe wàhálà púpọ̀ lórí wíwá yín wa. wọ́n ṣe wàhálà púpọ̀ lórí wíwá bí àwọn àgbàlagbà. ọ̀rẹ́ Se mo sí ní ìmá nìyẹn. Ah, kọ́ọ̀sì tọ́lá wa ni wọ́n máa pè wá tẹ́lẹ̀. àwọn ni wọ́n máa pè àwọn àgbàlagbà tẹ́lẹ̀. ọlọ́run jẹ gbogbo yín ọmọ wa dáadáa. ọlọ́run tó lé gbogbo yín ọmọ wa dáadáa. a sì máa lékún lọ́la. a sì máa lékún lọ́la. mo rò pé tọ́pìkì wọn tí wọ́n á sọ tọ́pìkì wa ni pé dídàrú daru dàrú lónìí. Bíbá wípé yétà nílò bí. Ẹbí ta ni. Ẹbí ta ni. Àbí ẹ̀kọ́ ni. Síbẹ̀ náà ni. Wọ́n ní bẹ́ẹ̀ ni. Dídàrú táyé dàrú lónìí. Bíbá wípé yétà nílò bí ẹbí ta ni. Èèyàn mélòó ní sìn wá ń bẹ láyé ọ̀hún. Èèyàn mélòó náà ní sìn wá ń bẹ láyé ọ̀hún. Méjì náà ni. Kò ju méjì lọ. Ọkùnrin. Ọkùnrin. Obìnrin. Obìnrin ló parí. Àbí kò ju méjì náà lọ. a sì láyé dàrú. a sì láyé dàrú. àwa tá a sì ń gbáyé náà nù àwa tá a sì ń gbáyé náà la ju méjì lọ yìí. bàbá sinmi dàkúrò bò àwa tá à ń gbáyé méjì náà ni wá ọkùnrin obìnrin abẹ́ẹ̀kọ́ ni. ọlọ́nkọjá rí fẹ́. kò sì sí iyèméjì ń pé ayé ti dàrú kò nídìí ká jiyàn yìí o kódà ọlọ́run máa ń módodo ọ̀rọ̀ jáde látẹnu ẹni tí ọ̀gbọ́n ìyẹn lè ródodo ọ̀rọ̀ látẹnu wèrè ìyẹn lè ródodo ọ̀rọ̀ látẹnu ọ̀mùgbó ọ̀mùtí bọ́lọ̀hún ò ṣe fẹ́ràn orin kíkọ tóun òdodo ọ̀rọ̀ àti máa jáde ńbẹ̀ àwọn ọmọ kan tí wọ́n ń kọ ni wọ́n ní ìgboro ti dàrú àbí àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn ọmọ wọn ràn wọ́n ní ìgboro ti dàrú àbí kì í ṣe rọ́ọ̀tọ́ ni bàbá àbí kò dàrú ni laisa albaliyatu afalaro. laisa albaliyatu. Bi ayamina ajaba. Bi ayamina ajaba. Ah. bali salamatu biha, ajabul ajabi. bali salamatu biha, ajabul ajabi lẹ́yìn sàlìbàlìyà àwọn àfáà máa ronú pọ̀. lẹ́yìn sàlìbàlìyà tù. àwọn àfẹ́ẹ̀sìn. lẹ́yìn sàlìbàlìyà tù. àwọn tí wọ́n ní rí mílẹ́sẹ̀ yẹn fún pé gbẹ̀gìrì ni. lẹ́yìn sàlìbàlìyà tù. àwọn àfáà tọ́jọ́ yìí pé àwọn ò ní wo pé ah, ẹ̀ta fẹ́ bá sọ̀rọ̀ yìí olówó mà ní ah, ẹja pẹ̀wí o táwa pẹ̀wí láti rówó o. lẹ́yìn sàlìbàlì àtúnfì ayé mi náà àjàbá salamatu fiya. àdàbúlà dàbí. ọjà ìmọ̀dé yìí. bali salamatu fiya àdàbúlà àjàbí. jama ẹ gbọ́ ni. ẹ gbọ́ àfa àgbà kan ọwọ́ aronú ọwọ́ amú gègé àti àti tákàdá ọwọ́ ni ayé ìta wàánu rẹ̀ yìí. ليس البلية في أيامنا عجبا. ليس البلية. káwárí pé ọmọbìnrin ò borí kò jọ wá lójúmọ́ láyé tá a wà nù rẹ̀. ليس البلية في أيامنا عجبا rí i pé ọmọ ọ̀gbọ́n tòbí mọ́ àáfàá ni ẹ̀ ṣé ìwà jẹ́ nǹkan tuntun mọ́ láyé tá a wà nù rẹ̀ nísìn. lẹ́yìn sẹ́yìn balẹ̀ yàtọ̀ bí ayé gbọ́ pé ọkùnrin obìnrin lọ́kọ ó tún wá lálẹ́ ẹ̀sọ́ wa tuntun náà ni. lẹ́yìn ìsàlẹ̀ ìbàlẹ̀ yàtọ̀. ǹjẹ́ máa fi ṣe méjì láàrin ara wọn pé aláàánú mélòó ni wọ́n ní. lẹ́yìn ìsàlẹ̀ ìbàlẹ̀ yàtọ̀. sọ́jà tuntun náà ni. bí àyà mi náà jàbá àfa aláyé tó ti bàjẹ́ débi pé bóbìnrin bá ń ṣènáwó nísìnyí kọ́kọ́ jẹ́ sọ́ra kọ́mọ́kẹ́ èmi lọ́kọ́ jẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pọ̀ láìsí àlùbáníyàtù. ẹ pọ̀ lójú agbo. fífi àyà mi àjàbá. ayé tó ti dá yé ọkọ máa bu tí máa gbà. láìsí àlùbáníyàtù fi àyà mi na àjàbá. ẹ bẹ́ẹ̀ yẹn kàn múra kàkàkà ẹbí ayé ti dá yé ntí fúlàní máa sọ́njọ́ sí wọ́n ní fúlàní wọn lọ́mọ rẹ ní ó ní ààrẹ wíbẹ̀ ìyá rẹ sọ pé mi ni mo ní. lẹ́yìn sàlìbàlì yàtù. àbá àlàyé ti dàbẹ́ sẹ́rọ̀ ni ni. lẹ́yìn sàlìbàlì yàtù. fíhì àyà mi náà àjàbá. àbá àlàyé ti dàrú débi pé ọkọ̀ gan tọ́wà nù lé ọmọ tiẹ̀ ni wọ́n lé léèwé yìí ti ń sọ fún ìyàwó rẹ̀ pé ọlọ́run sì bí wàásù rí ìsìn rán màlè láyé sẹ́ẹ̀lì balíyàtù. ọkọ ní sọ fún ìyàwó pé àárọ̀ wọn wálé yìí o àmọ́ kò sì tó délé o ti jẹ pẹpẹ súùpù o. láyé sẹ́ẹ̀lì balíyàtù. ó ti ṣe fàájì tí wọ́n máa lé ẹja kí fún ẹ pé eléyìí ni etí lọ hàn ẹ pa ẹ sá kan wọlé. láyé sẹ́ẹ̀lì balíyàtù. a fẹ́ sọ pé sáyé bàjẹ́ lóòótọ́ àbí ọ̀bàjẹ́ gbogbo nǹkan tá à ń rí sáwà mọ̀ kọ́ bàjẹ́ sex ẹ gbọ́. ṣáà iṣẹ́ àmọ́ ṣé ká máa tara wa ni lẹ́yìn àlùbálí yà á bà. lẹ́yìn àlùbálí yà tù. ayé ti bàjẹ́ débi pé àwọn olùkọ́ iléèwé gan wọn ẹ̀ńkọ́lẹ́jì pé ọmọ màwé máa ń yàn ọjọ́ fi wé èkó ọmọwé ọmọwé lọmọ wa kọ ìwọ tó ọmọwé tó ọmọwé ọgá mo gba kínní yìí tọmọbìnrin tó lálùbáríkà dáadáa tó jẹ́ pé ń fi gbogbo ìgbésí ayé rẹ̀ kàwé tí ọwọ asọwọlẹ fọgà ọgá mo gba kínní yìí ó àfààní sọ́wọ́ tuntun mọ́ lójú wa ká wípé ọ̀pọ̀ ẹlòmíì ọmọ ṣèbáàrí ọmọ àwọn mẹ́rin ló ti lọ NYSC àwa béèrè gbogbo wọn jóbi wọn ni à tó o bá mọ ń tójú wọn rí òní bẹ́lọ̀ fún ọ lọ. lẹ́yìnfẹ́ ìbàlẹ̀ ìyàtù. kí gbogbo ọmọ obìnrin tó pé òun gírádìètì òun gírádìètì kọ́ wá bọ́ta kọ́ wá búra pé tó bá yẹ kó òun ọ̀fara ṣe nǹkan nínú gbogbo bó فيه أيامنا عجبا. àbúrò ní ayé ti dàrú tí ń wíwù ńgbòlá ẹ̀sẹ̀ wá kọ́ sẹ́sẹ̀ àárọ̀ nílẹ̀ ti ṣú. òjijì kọ́. òjijì kọ́ ilẹ̀ ṣú wa ń sinú ilẹ̀ mà ti ṣú máa lọ àárọ̀ nílẹ̀ tó ṣú ti sù. tó ní. àfààní láìsàlìbàlìyà. láìsàlìbàlìyà tù. ọmọ tí ọ̀tọ́jú òbí máa ń kọ́ nísìnyí ọmọ adáńtà máa dá ń lé. ọláyé bàjẹ́. lẹ́yìn sọ́hìbàlì yàtù. ọmọ ní wàrán ọmọ ní wàrán kìnìyàwó àkísà yìí. lẹ́yìn sọ́hìbàlì yàtù. ọmọ gbajúmọ̀ táwọn èèyàn máa tọ́ bá dé kúlọ́ọ̀bù báyìí yọ pa tébù rẹ̀ ìyá ní tọrọ jẹ kí ládùúgbò yìí. fi àyà mi na àjàbá. ẹ wá láyé dàrú ayé ò ní dàrú ayé tó ọmọ ti ń gbẹ̀sán lára àwọn òbí rẹ̀ pé tó ń balẹ̀ tó ń balẹ̀ lẹ́yìn sàlìbàlì yàtù. níbi tó àwọn ọmọ ti ń gbẹ̀sán lára àwọn bàbá wọn nísìsiyìí pé ipò tá a dé ìjáde mi ọ̀nà wọlé lórí jáfọ́ wọn àyẹ̀ tájù sí kí wọ́n jẹ́ ẹnu tọ́lọ̀ ń ṣe fún mi. lẹ́yìn sàlìbàlì yàtù. àwọn kìlọ̀ ọlọ́run ọba tòjọ ẹbí tá a bá fẹ́ ṣe nǹkan tá a bá ṣe nǹkan tá a ṣe production kan tá a wá gbélé báyìí wọ́n wà ní kí làwọn component àbí ẹ tẹ̀lé mi gbogbo epi petrol ẹ̀yin mójútó nìyí àwọn kankan kọ́ ló mọ́ra àwọn kankan àbí tọ́wọ́ àfi di petrol ni kí ni àwọn components tó kóra jọ tọ́wọ́ ajẹ́ káyé ọ̀bàjẹ́ ìyàwó ọ̀gbọ́tọkọ mọ́ ọkọ ọ̀tọ́jú ìyàwó mà ẹ gbọ́. lẹ́yìn sálíbàlì yẹtù. gbogbo ẹ̀ ta ọ̀rọ̀ pé ká lọ sábánà àádọ́dọ̀ rẹ̀ ó náà ń sá lọ. lẹ́yìn sálíbàlì yẹtù. àwa lórí pa kẹ̀kẹ́ dáadáa mọ́láyé lọ́dún ẹ̀ ní kẹ̀kẹ́ mọ́ lọ́wọ́ ajẹ́. lẹ́yìn sálíbàlì yẹtù. àwọn àbá àta rò pé wọ́n tún ṣe náà kọ́ làwọn náà tún yọ kókó ti sọ ó dẹ̀ ń fọ́ọ̀tì ẹ̀. lẹ́ẹ̀sálíbalì àtù. àbẹ́yẹn kọ́ rasidi alágbára omi tó ní ẹ máa jó jáde báwọn kírísítẹ̀nì bá sì pẹrẹ jẹ́ abẹ́ ẹ̀gbọ́n ni. lẹ́ẹ̀sálíbalì àtù. ó ní ẹ fi jó síta ara ó ní kíni ó pè kíni ó pè ẹ mẹ́jọ sí. lẹ́ẹ̀sálíbalì àtù. àbá àbá náà kọ́ yanu kọ́ sọ pé gbogbo ẹ̀ lẹ́yìn sẹ́líbàlì yàtọ̀. ẹ wá rí báyìí ṣe wá dàbá yìí. fi àyè àmìnà àjàbá. lẹ́yìn sẹ́líbàlì fi àyè àmìnà àjàbá gbogbo àwọn tá a lá jẹ́ pátínáṣípù tá à ń jẹ́ sílẹ̀ àná ara wa inú wa kọ́nú ni. lẹ́yìn sẹ́líbàlì yàtọ̀. ìbẹ́ ni làájọ fi dáwọ́ jọ pé a fìrà nǹkan ń bọ̀ bá dowó tán lójó yàtọ̀ síra wọn. fi bàbá. nígbà tí òsì yẹn ń bẹ̀ fáyé ti dàrú lóòótọ́ ẹbí ta wá ni. lẹ́yìn sálíbàlì yàtù. ibẹ̀ láwọn náà bẹ́ẹ̀ bá kóra wọn jọ tí wọ́n jọ fẹ́ sòde ẹ̀yin ẹgbowó ọ̀pẹ ẹ̀yin ẹgbowó àlùbáríkà ẹ̀yin kínní gbogbo owó tí wọ́n máa gbà wọn. nígbà wọn bá wá gbà tán ẹni ni fi gbà o nígbà wọn bá wá fẹ́ pin wàhálà dé. lẹ́yìn mina àjàbá. àníbi tí ọ̀yọ́ wọn ti gbowó níbi olókùú wọn tó ń gbowó mbẹ́ wọn tó ń jà àwọn afọ́mọ ajáṣe ara pé òun lòun ó kírun sókù la ẹni tó ná ọmọjọ́ tí ó dòkú yọ á lò lòun fẹ́ kírun sókù la. lẹ́hìn fàlìbàlì yàtù. ìkẹ̀kẹ̀ wa nítumọ̀ nínú gbogbo tọ́lọ ní kó nítumọ̀ máa yín náà wà torí ẹ̀ dàrú. bí àyà àmìnà àjàbá. tọ́ a wá rí i pé ayé dàrú kò ká tara wa ẹ gbọ́ gbogbo wa la sì la kọntribútì sí báyé ṣe dàrú ọkùnrin bẹ́ẹ̀ láyé obìnrin bẹ́ẹ̀ láyé ayé sì dàrú ẹ̀bí ta ni ẹ gbọ́ moral decadence àbí kílẹ̀ wí whose fault ayé dàrú àṣàpè mẹ́ta tá à ń lo ayé bọ́ọ̀ fọ́ọ̀lù sí kátígórì male ọ fọ́ọ̀lù sí kátígórì female àbí bẹ́ẹ̀ kọ́ kò sí kẹta ìkẹta tọ́wà oko méjèèjì àbí kúnfà muskil àbí ìsakọ kàkànsákọ kàkànsábo àmàlà àbí tọ́ba yẹ lẹ́yìn ọlọ́run nìkan tó létò fún yòókù sẹ́ni kankan tó létò fún kàkànsábo kàkànsábo láyé ayé wa dàrú. lẹ́hìnhìn sálíbàlì yàtù. fi àyà mi fi àyà mi náà àjàbá. bali sálámà tù fi sálámà. فيها أعجب العجب بل السلامة فيها أعجب العجب. ayé wa di pé kọ́dà ẹni tí tọmọ rẹ̀ ọ̀fẹ́ bàjẹ́ ń sìn wọ́n náà bí tọmọ rẹ̀ ó sì bàjẹ́ fún rẹ̀ bíá ah, máa gbọ́ ná ṣé bí wọ́n lẹ́ni tí wọ́n wà ní. ló bí gan fún rẹ̀. orí tọ̀ sáà máa bò látàárọ̀ dálẹ̀ kúkúkúkú yìí sóoru èémú ọ ni. àṣekè inú ọ ni. irúgbọ̀n tó wá kó hánú yìí ṣé kì í yún ọ ni. èyún ọ ni ṣé òògùn jù báyìí. ẹ bó ṣe. àgbọ̀wọ̀ ẹ wú báyìí ṣe lẹ́yìn yàtù. bí mi náà gbogbo kálukú wa àwa ń rí àwùjọ wa gbogbo kálukú wa ń rí inú ilé wa sí pé n tí ọ̀dà lọ́nọ́mà lọ́dọ̀ wa tí n bàmí ọ̀rẹ́ mi ọmọ yìí ló dé láti sùkúù la ní kó já sí bẹ́rẹ́ lọ́mọ ní haram ọmọ yìí la mọ̀ mú lọ lé olókù lọ́mọ ló ń wọ̀ jẹ́njẹ́ olókù àwa ń wá ń dàbí ntọ́da wá ń dàbí abnormal lójú wa ntọ́wá jẹ́ nǹkan lọ́wọ́ abnormal ẹ gbọ́ òun lọ́wọ́ normal lójú wa because tí kálukú wa bá rí i pé ọmọ wa ọkùnrin ọlọ sukúù ní ìṣe ó dé ọwọ́ àlùtí yá pé ah, ah, ẹ̀yọ́ ọmọ àṣẹ ọmọ táyé sábìlà yé ń pọ̀ ẹ̀gbọ́. àgbọ̀wọ̀ yogi mẹ́hẹ́ alalimari i. ọ̀yá yìí mọ́dé yìí. fi yogi mẹ́hẹ́ alalimari i. fi àyè. àfa àfa ní yugi máa alàlùmẹ́rì àfa kan ló wà tí ń sunkún gbogbo wa yìí o tí ń sunkún báyé ṣe dà o. yugi máa alàlùmẹ́rì. ó ní èbó ti bo gbogbo wa lójú. yugi máa alàlùmẹ́rì. bàbá ti fọ́ lójú kàn ríran pé ojú mọ́tò mọ́kànlú mi ni. yugi máa. Hmm. ebi wọn náà sọ tọmọ rẹ fẹ́ wọ jáde nínú ilé pé kò bó ń tan kò bó ń dì kò bó láyà. yògì máa àlàlmárì. ọlọ́sẹ̀sẹ̀ wọlé sí yunifásitì ni. fi àyà mi mi iná tì í. lórí ọmọ ẹ̀mí mi lọ lóye lè ya rèé mọ́ lọ́mọ rẹ ọkùnrin dé ní bá ń dirí <laughs> ah, ọmọ yìí ti wá ara rí o ti dààmú nísìnyí. fi àyà mi mi iná tì í. حتى يرى حسنا حتى يرى حسنا ما ليس بالحسن لا إله إلا الله حتى يرى حسنا ما ليس بالحسن ìtìjú náà wá kúrò láyé tán yányá ọmọbìnrin wa ń sọ fún mọ́mí rẹ̀ pé màmá ewo gan lọ fẹ́ fẹ́ nú àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n wà yìí o ìwà ń sọ bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan ṣe rí fún mọ́mí rẹ̀ pé ṣe é rí jọ́ọ̀nù ó máa gbomi dáadáa ó máa gbomi mọ́lẹ̀ dáadáa àmọ́ láhùn sẹ́ni sẹ́ni bẹ̀bẹ̀rẹ̀ ni kò sí tí mo bí lọ́rẹ̀ tí ò fún mi ọmọ obìnrin àti ìyá rẹ̀ náà wájọ wá ń lé wò pé ah, mi ò tí ma fún ọ lówó mú ṣùgbọ́n òun ò lè ṣe dáadáa ọ ah, máa gbowó lọ tiẹ̀ ọ sì máa lọ́dọ̀ọ́. a ah, la ilaha illallah hatta yara hasana. mẹ́lẹ̀ ìsàbílẹ̀ hasani hatta yara hasana mẹ́lẹ̀ ìsàbílẹ̀ hasani. àti bàbá àti ìyá ayé wa di pé wọ́n ń tọ́ka pé ọ̀n lọ kọ́ ọmọ wa dágbére dáàdi ọ̀dàbọ̀ mọ́mi ọ̀dàbọ̀ yín padà sùkúrù wọ́n sì máa pa àwọn lówó kí ni kọ́ máa jẹ lọ ẹ gbọ́ wọ́n mọ̀ fáwọn òfurufú ní take care of yourself take care of láìláìlọ́lá bàbá náà ní dá sọ̀dẹ̀ ẹ take care of yourself sọ́gbọ́ ìyá náà mami ó dàbọ̀ o mami ẹ má wọrí ẹ má wọrí màá sẹ́ndì káàdì sí ti bá dé school bóni kò ti rí yugima alalimari. yugima alalimari. gbogbo ń tà wá ń kójọ tá à ń kójọ yìí ìbéèrè ni pé ayé bàjẹ́ ẹ̀bi ta ni àbí ìdáhùn kan sọ náà nídáhùn rẹ eh, at the end of uh, the program náà ládàhùn rẹ. yóò kí bẹ́ẹ̀ àlàlímọ́lì. a lè lẹ́ni the both genders wọ́n wàá wò pé àwa ni àbẹ̀yìn ni ayé tó bàjẹ́ ayé tó bàjẹ́ ẹ̀bi ta ni tọ́lẹ́ntẹ́ fẹ́ sọ lẹ́nu lẹ́ ń wá bàbá lẹ́bi ẹ̀yàn ọkùnrin bàbá lẹ́bi ẹ̀yàn ọkùnrin nìsín àdọ̀tá yín babalẹ́bi àwọn ìyá nínú ìsìn àdọ̀tá wọn àmọ́ wàá lélẹ̀ gbáà ah, kálukú náà wàá mọ̀ pé ẹ̀ ayé tó bàjẹ́ yìí ẹ̀bí báyìí ni. yugima alalmari. yugima alalmari. fi ayami mihinati. fi ayami mihinati. hatta yara hasanan. hatta yara hasanan. àwọn nǹkan tí ó jẹ́ káyọ̀ bàjẹ́ ànábì ti sọ fún wa sallallahu alaihi wasallam ẹ gbọ́ nínú rẹ̀ lànàbì ní gbogbo ọkùnrin tí bá ń ṣe bí obe kò ní rọ́wọ́ mú o bẹ́ẹ̀ ni gbogbo obe tí bá ń ṣe bí ọkùnrin kò ní bọ́ sí fún o ẹ gbọ́ láìláìlá ànábì ló rí bẹ́ẹ̀ o gbogbo ọkùnrin tí bá ń ṣe bí obe kò ní bọ́ sí fún o gbogbo obe tí bá ń ṣe bí ọkùnrin kò ní bọ́ sí fún o ẹ gbọ́ ànábì wa bẹ̀rẹ̀ sí là bákùnrin bá máa máa sọ̀rọ̀ bí obìnrin ànábì ni kò ní mú fún bákùnrin bá rìn bí obìnrin ànábì ni kò ní mú fún bákùnrin bá múra bí obìnrin ànábì ni kò ní mú fún tóbìnrin bá múra bí ọkùnrin ànábì ni kò ní mú fún ànábì wa bẹ̀rẹ̀ sí kà ànábì ni obìnrin ti bá ń fárun ojú tó ń ta kò ní í jó tó bá lù kò ní í yọ tó ń fọ́ kò ní í wú tó ń fọ́ kò ní í tóra wọn. Allahu akbar. yorùbá ala mari. anabi ló wí bẹ́ẹ̀ o sẹ́ẹ̀sì rẹ jẹ́ sọ kankan fún yín nípa anabi sallallahu alaihi wasallam. sẹ́ẹ̀rì gbogbo ọ̀ràn wọn àwọn àti kálukú ń gbọ́ kí ayé o táwọn àáfàá wa wò pé káwọn sọ ayé di pé ẹ̀kọ́ lè ṣe é gbé fún yín ẹ̀ hmm, wọ́n ń tàn yín nìyí táàpù àkàbà lè dúró tí sọ pé hadithi onítùmọ̀ ẹni tí kúránì ọba ti sọ kankan kò sọ̀rọ̀ ń bẹ̀ wọ́n ń tẹ̀yìn ni wọ́n ń bẹ́ ń tíráì láti rò pé àwọn lè sọ ayé di tí ó ṣe é gbé fún yín ẹ máa gbọ́ ná ẹnìkan lè sọ ayé di tí ó ṣe é gbé fún yín bí ẹ̀ ń tọ́ láyé ẹ gbọ́ sẹ́. èmi mo nílé mi nísìnyí èmi mo mọ bí mo fẹ́ lẹ́tà ọ̀tún bẹ̀ ẹnìkan wá ń kí wọ́n ọlọ́kà balẹ̀ pé má wọ́rì o ti rémi gẹ́gẹ́ tí mo nílé mo ní yàrá tó wà ní room one room two yẹn ni mo fẹ́ fi rẹ́ǹtì sórí gbogbo àwọn yàrá tó wà ń bì hùn èmi àti ìyàwó mi àtàwọn ọmọ mi la fẹ́ máa lò ẹnìkan tí èso ń lò nílé wa ń fi ọlọ́kàbalẹ̀ pé yàrá abi tó ló ń wọ gẹ́gẹ́ òun lòun ò gbé fún ọ ǹgbọ́ tí wọ́n ní àbágbà sórí rẹ pé ẹ gbọ́ ni. àgbọ̀ am I communicating? Ah, ẹ máa gbọ́ èèyàn tó nílé rẹ̀ landlord rè ó yìí ti sọ pé bóun ṣe fẹ́ ṣe rè ìsàlẹ̀ ọkọlẹ̀ upstairs àbí wọn ni ìsàlẹ̀ yìí ló fẹ́ fi rẹ́ǹtì o ìwọ wa ní ilé òkè ló wù ọ́ landlord ní àhà èmi gan ni mo fẹ́ máa gbókè pẹ̀lú àwọn fámìlì mi kí á ti kàkà wọn sọ pé má wọ́ọ̀rì ṣé bókè ló ló wù ọ́ landlord tó lòun fún ọ ń ṣeré ni òkè yẹn gẹ́gẹ́ ni màá gbà fún ọ téèyàn bá gbà sẹ́ẹ̀ mọ̀ pé èèyàn gọ̀ já gẹ̀dẹ̀lú ṣáláńgá. torí bẹ́ẹ̀ yẹn bá dá gẹ̀dẹ̀lú náà kọ̀ gọ̀ yìí ni bẹ́ẹ̀ ṣe wọ̀lì ni. ìmọ̀ àlàlùmárì fi àyà mímí hinati hàtà hasana mọ́lẹ́ ìsàbílẹ̀ hasani. ẹ̀ ní ẹ̀ bá wa kéwì. bísínẹ́sì nìkan lẹ́yìn sàmójútó ẹ̀ bá kéwú mọ́ náà lójú yín fi ń dán ẹja tútù mílíìkì sẹ̀mó ẹ̀ tiẹ̀ wá bá wa kéwú mọ́ àwa nìkan la wá ń dá kéwú ké lọ́sàn-án lóru èsì ni èsì inú mọ́tò èsì inú ọ́fíìsì. máa kóra wá rìn ká lè máa torí pé àwọ̀ ọ̀gbádùn kankan nínú ayé ọ̀hún mọ́jú kéwù lọ. ọlọ́kọ́ tètè yọ̀ǹda bọ́ọ̀sì fáwọn àgbàlagbà kan. ká máa fi kóra wa kí bẹ́ẹ̀ wọ́n bá ibi abátidé tí wọ́n bá wa kéwù a kéwù fúnra wa. torí pé ayé ti dàrú débi pé ntọ́ nọ́mà ni ọ̀nọ́mà lójú ayé mọ́ ntọ́ wa ntí ọ̀nọ́mà lọ́wọ́ nọ́mà lójú ayé kálukú náà kí kálukú náà kíyèsí ah do you want to kill yourself ọmọ kilo ló fa kí ló dé yóò sá máa kàwé yóò sá díjú mọ́ rìnnú leaders. tá a sì ní readers are leaders bá a ṣe bá aláyé jọ̀nù pé readers are ẹ̀yin wájú ọmọ ẹnìkan sá mọ́ kọ́ mọ́ lọ́rẹ̀ẹ́ ẹ pé ẹ bẹ́ẹ̀ ṣe ń rí un he has no friend yóò sá wà nù lé yóò kàwé láàárọ̀ yóò kàwé lọ́sàn-án yóò kàwé lálẹ́ ẹ̀ kí wàá rẹ̀ ń tọ́ ẹ̀ láti sọ pé kò ṣe ìtọ́ nọ́mà ẹ̀ ti ń sọ pé kò nọ́mà fún ọmọ mọ́. wàá mẹ́rin àtàkì يحرم مناها ومن يزك يقطع بالإسعاف والتمكين يقطع بالإسعاف والتمكين. máa bọ̀ ní kí n ما rójú rẹ̀ ṣé ẹ má gbúrò rẹ̀ pẹ́tà sábẹ́ ìgbọ́ a máa bọ̀ nìyí ẹ máa pàdé rẹ̀ ní peters one oh two dot three quarter to four and four thirty kí ló wí àǹfààní ìdajì quarter to four and four thirty mọ̀ ń bẹ alágbára omi rasidi alágbára omi ń bẹ láàrin méjì tèmi ìkan tí máa sọ wọ́n wọ̀n lọ́nà mọ̀wé wọn ó wù kí wù yí kí wí àǹfààní. wàmẹ́yìn hastaqim. ayé wa dàrú débi pé ẹni tó bá wá dúró dáadáa tó ní upright tó wà upright. wàmẹ́yìn hastaqim. obìnrin tó wá dúró dáadáa ní ọkọ tó lọ́kọ tí ọ̀la lè. wàmẹ́yìn hastaqim. ọkùnrin tó náà dúró pé ah, owó mi inú ilé mi ni ó jẹ family mi immediate family mi ni ó jẹ priority mi gbogbo ẹni tó bá dúró dáadáa bẹ́ẹ̀ wàmẹ́ àtàkìm. ọmọ tó dúró dáadáa wọn kọ́ gẹ́wú nkàtìrà rẹ̀ wọn kọ́ wé nkàwé rẹ̀ gbogbo ẹni tó bá dúró dáadáa báyìí. yòhùrọ̀ múnà wàmẹ́ yàzí. ayé wa dàrú débi pé gbogbo ẹni tó dúró déédéé òun rẹ̀ wá ń dò báyìí. ìsàbí ìsàbí. kíni. àbáni wà máa ń ya tákì ẹ̀ ń tọ́ bá wá dúró dáadáa pé ìní ṣe wọ́n ràn wọ́n yóò húrọ́ mù náà wù á wà á máa dùn lẹ́tọ̀ọ́ rẹ̀. ṣé ò ní sún ọ náà báyìí. wọ́n máa yà ya tákì. wọ́n máa ń yà sàkín. ẹ̀ ń tọ́ bá dúró déédéé sẹ́ẹ̀. wọ́n máa yà sàkín. ẹ̀yin ẹ jẹ́ ẹ máa fà pé àfẹ́ eléyìí kò ní pé ẹ máa mówó ọpẹ́ wá kò ní gbowó lókù kò ní yúrọ́mù náà wù ló àfa rẹ pé ẹ má fáwọn eléyìí nìkan. yúrọ́mù náà wọ́n fẹ́ yà sí. ara jẹ́ kó pé ẹ lọ gbé àfọ̀ ní wọnà wọnà kan wá bì nísì ẹ kọ́kọ́ sanwó tí ẹ máa lọ́bì lọ́bì lọ́bì lọ́bì owó sì wọ àkáǹtì rẹ̀ kó tó di pé yọ̀ wá àwọn ẹlẹ́wàá máa wá kọ́dà títí láti lọ pàdé wọn ẹ máa kílẹ̀ ọ̀nà fáfáà tí ọ máa wá kọrin fún yín. èyí táwọn á dúró tá a ṣe tẹ̀lé o ẹ̀yin náà lọ pàdé ẹ̀ ti ti tẹ́ bàbá fún tẹ̀lé mọ́tò rẹ̀ mọ́lẹ́. ẹ wo báyìí ṣe dàrú ẹ gbọ́ ẹni tí ó jẹ pé kùránì ní hadithi rẹ̀ ẹ wàá pàdé rẹ̀ ní bàbá lè dé ó débi ọba lè dé kọ̀ wá mọ́nu. wà á máa yẹ àṣàkí. ẹ wá lọ pé àbá àtọ́ pé bàbá wọ̀ yín ní ìsìn ìlú ní ọ̀kọ́ gbé jáde. ìhùrọ̀ mùnà tí wọ́n sọ fún mi pé ọ̀yà gbowó ajá dìde láàrin ìṣẹ́jú mẹ́wàá ká kọ́kọ́ dára wa lára yá yúrú eh, rẹ̀ ìṣáàf eh, ẹ̀ gbọ́. yòkútà ṣubí ìṣáàfì wà tàmú kí ni. ẹ̀rí báyìí ti dàrú. yòkútà ṣubí ìṣáàfì wà tàmú kí ni. ayé tí wọ́n dàrú ẹ lọ sí gbogbo ọ́fíìsì gbogbo ẹni tó bá ní àhà ah, ah, bribery bribery kódà corruption kódà normal normal procedure ló ń fẹ́ gbà wọ́n pè é ẹ máa yọ tí wọ́n ẹgbẹ́ ẹ̀yẹn lọ sí license nísì kọ́ wa lọ fẹ́ gba normal procedure wọ́n pè é ẹ máa yọ tàwọn ẹgbẹ́ àwọn ọmọ nàìjíríà lè lu ẹ máa yọ ẹgbẹ́ ẹ máa yọ ẹgbẹ́ àwọn tí ọ̀dà nǹkan mọ̀ ní. ẹ gbọ́ ni ẹ lọ immigration office káwa pé ọ fẹ́ gba normal wọ́n fi ọsẹ abẹ reception ó jòkó ẹ̀mí rẹ̀ ọ̀fẹ́ bọ́. àsìkò nọ́mbà ti lọ kò sí nọ́mbà mọ́. ẹ rí ẹ á rí tẹnìkan ó sì dé nìṣe ó dé ó ti capture ó ń lọ náà nù. ẹ gbọ́. àgbọ̀ àwọn ìyá wa sí òsì àwọn ìyá wa sí òsì ẹ dákun ẹ yá wa àkúkú ti sọ. àwọn ìyá kí wọ́n farabalẹ̀ bí tí wọ́n wà ní. àkúkú ti sọ pé ayé tó bàjẹ́ wọn àti ìsọpẹ́ ilẹ̀ àti ìpẹ́yìn ni. à ń lé síra wa wò náà ni. ee à ń wò ọ̀nà tá àwọn ọ̀nà tó gbà bàjẹ́ là ń lé kalẹ̀ á wà kọ́ńbẹ́ á bo àbí bẹ́ẹ̀ kọ́ ni á wà ta ni pàṣẹ́ntéèjì wo ni ọ̀gá jù àbí. wọ́n máa ń yà sàbí. ayé wa dàrú débi pé máa ń yẹ stakin ẹni tó bá wà ló ń fẹ́ dúró déédéé pé nọ́mà ló ń fẹ́ máa ṣe yúhúrọ́mù náà ẹ̀tọ́ rẹ̀ ó sì máa dùn. ayé. èyí ọmọ pé mọ́tò bọ̀ ní sí gbogbo pépà rẹ pé o báwọn ọlọ́pàá bá ń béèrè kíní kàdà ó rè kíní kàdà ó rè tó kó gbẹ fún ọ wọ́n wàá kó lọ́wọ́ wọ́n wàá máa wá dá àwọn tí ó fún ọ lówó lóhùn ọ̀gá check my paper wetin dey worry you wọ́n ti rí pé pépà rẹ ti pé ẹ gbọ́ à ń lọ wáàsí kan à ń travel à ń lọ wáàsí kan wọ́n wá dá wa dúró báwọn wá dá wa dúró ìwé dà àwa kó gbòwe fún wọn kankan ah! ẹni wa ọwa kòwé wa lọ́wọ́ ọ̀gá bá kòwé wa yá máa lọ wò ó sàǹdà wa dúró à mo wá ní sọfọ́gà yín tọ́ba tún tíṣẹ́jú bá àrùn bá tún kún tí a fi wà ní ibi tọ́ dá wa dúró pẹ̀lú ògo ọlọ́run a nìkan ọlọ́run ó dóun náà dúró. ọlọ́run ó dá dúró. yóò sì gbà hmm. ọlọ́run mo lọ́lọ́run ó sì gbà. ọlọ́run ó sì gbà bẹ́ẹ̀ ọ wà bá wọn ẹ ọmọ nàìjíríà yìí wọn kí ni tó fi ọmọ nàìjíríà yìí ni gbogbo owó eyín ló pè irú yín ibi wọn bá fi lérú ti irú yìí ọlọ́pàá ò ní jẹun lé. àwọn ò ní ló ń jẹjẹ mọ́. sẹ́ẹ̀ gbowó oṣù ni. ومن يستقم ساجلو نبي يحرم هداه ومن يزك. ẹ wá wo náà bẹ́ẹ̀ náà wá ní gbogbo onú gbogbo onú ilé tó bá ń sòótọ́ fún ìyàwó rẹ̀ pé pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run ó ṣe ni kò tí ì ṣe kò ní ìtumọ̀ lọ́dọ̀ ìyàwó mọ́ ẹlẹ́tàn ẹlẹ́tàn ní ọ̀fẹ́ kí wọ́n lọ pa kọ́ lọ bómi nísìkò ọ̀fẹ́fẹ́ kó pé lágbà ọlọ́run mo ti kàwé àmọ́ àti ìrìnsẹ́ àmọ́ à ń gbìyànjú kíkà tí ọ̀ lọ sùkúù ṣùgbọ́n tó tó tó wá wípé kíni ó gbé jíìpù wá lónìí ó gbé Lexus wá lọ́la ó gbé kíníkà wá lọ́tún la wọ́n á ń pè é eléyìí ló tún kéré nù kí wọ́n wá máa pé ọ̀kadà ní ojú tètè dé so ìbínú bébí yóò pé ah, òun ò bínú yóò mọ̀ wá wo bí yóò jẹ́ra rẹ̀ ké wèrè ọlọ́kadà ẹgbẹ́ rẹ̀ lọ́lọ́ níṣẹ́ lọ́jọ́ pé èyí tó gbé wá lánàá kọ́ ló gbé wá lónìí o wọ́n sì fi ránṣẹ́ ni. wọ́n o ẹ gbọ́ sẹ́. wàá máa ń yẹ wàá máa ń yẹ stakim wàmẹ yastaqim. níbi àsìlọ̀ gẹ̀ǹkọ ẹni tó dúró déédéé pò ń fẹ́ sílọ̀ dáadáa òun lẹ̀tọ́ rẹ̀ ń do yìí. wàmẹ yastaqim. wọ́n ní ẹwà àwọn àfọ oníṣòkòtò púpù pọ̀ àwọn onírúgbà ẹ̀ sàkóńsẹ́ ẹgbẹ́ kan náà o. wàmẹ yastaqim. ẹn tí ọwọ́ ajẹ́ pé bẹ́ẹ̀ bá jọ wá dójú aago wọ́n jọ máa dìmọ́bìnrin dìmọ́kùnrin jọ ṣe àwọn àfáànù ń wà sí àgbáyé ń wà sí àgbáyé sẹ́bàá wọn wàmẹ́ yastaqim. àwọn owó àti àgbáyé yín náà kọ́ra àwọn olówó wa ń gbá sọ̀tún gbá sósì àwọn àfa àjọba. wàmẹ́ yastaqim. ẹni tí ó sọ fún pé irun gbẹ̀tọ́ fáyọ̀ ọ̀dà kò fẹ́ gbọ́ yùn. wàmẹ́ yastaqim. ẹni tí ó sọ fáwọn obìnrin pé ìbòrùn tá ń lò tó transparent ọlọ́run ọ̀fẹ́ wọn fẹ́ gbọ́. yòhùrọ̀ múlẹ̀ wọ́n wàá máa sílẹ̀tì àfa àfa àwọn society kọ̀ọ̀kan pé ṣé sáà sáà wọn ṣé sáṣà àwọn mọ́sùmọ́tò ńlẹ̀ ń gbé bọ̀ o àwọn sòkòtò púpùpù ṣé sáwọn ni o. yúrò múná wọ́n máa yà rí. àmọ́ ẹjọ́ wọ́n mọ̀ pé àfa tó ń gan tó tó lo kírímù tá a ní mọ̀ nànà tí wọ́n máa ṣe báyìí tí wọ́n máa ṣe báyìí ẹjọ́ wọ́n mọ̀ pé náà ń gbé bọ̀ wọ́n wà máa hó ẹjọ́ náà kí ni mùsùlùmí hó sí lórí pé ń gbọ́ wà sí náà. kí hó sí sọ̀rọ̀ yẹ̀yẹ́ ni wọ́n sọ ni. kí hó sí ọ̀rọ̀ èrè ni tòun náà tí wàá mọ̀ pé ẹ̀hó yọ aṣọ kankan ẹ̀hó lẹ̀ fún rẹ̀ tẹ́ ẹ̀ bá wá tún owó lónìí ẹ̀ lè pariwo ọlọ́run ẹ̀rẹ́lẹ́ ẹ̀pà. wà á mẹ́rin àṣàkí. ṣé mẹ́rin àlùkùránì pọ́lọ́ ni àpariwo ọba tó jẹ́ pé fún ẹ lọ́sọ́nà àlùkùránì pé wùdí wúrọ̀ bàkọ́ ẹ bẹ ọlọ́run ọba yìí tàdọ́rù àn and let him see the seriousness in you so serious lọ sàdúrà ló ń fò ló ń jó ìdí wúrọ̀ bàkọ́ suratul Isra àyà fifty four kọ́. ó lé Go and check it. There are rules and regulations guiding offense adua. Udi uro bakuwala ni ẹ máa bẹ ọlọ́run ọba yìí o. Tadọ́rù àn pẹ̀lú seriousness wà húfùyàtàn àti jẹ́ẹ́jẹ́. Then why are you shouting on me? àmọ́ ibi táwọn lọ níbi tí wọ́n ti pé àwọn apẹ aláwùlẹ̀ mẹ́ta ní ìṣẹ́ ń tóun rẹ̀ bá lo òkè jù ní ó sóríire jù ẹ pé aláà aláìsí pásítọ̀. kásán ẹlòmí ọ̀fẹ́ ẹja bẹ́ẹ̀. ntẹ́sẹ̀ níṣẹ́ iná àtẹnẹ mẹ́ta ni ẹ̀ẹ́rì kékan ẹ̀ẹ́rì ju kékan ẹ̀ẹ́ máa fò kéke kan ẹ̀ẹ́ ṣe bẹ́ẹ̀ wúlẹ̀ ó kẹ́ máa yí lẹ̀ kẹ́ kékan. sọ́nà ọ̀dẹ́ ló dojúkọ tó bá sọ̀rọ̀ bá wọn. ẹ gbọ́ bóyá bó àti tòní lẹ́ẹ̀fi pé ẹ mọ́ pàfà ìwà mọ́ o aláyé dàrú. ọ̀nẹ́tì ẹ̀kọ́ bàbá ẹ̀bọ ni. Ah. a ní ẹja let us call a spade a spade and we should stop beating around the bush. kápá buké ìwé olùbọ̀dá tẹ́yìn ń dùn. ẹ gbọ́ ni ẹ máa gbọ́ ná ẹbí wọn kọ́ ayé tó dàrú yìí ìwà máa wá mú kọ̀ọ̀kan ìwà máa sọ pé ayé tó dàrú in this regard ẹbí ẹni báyìí ni ìmọ̀ wá ìwà ìmọ̀ verticalize ẹ̀ ń sìn a ti rí ọ̀nà táyé gbà bàjẹ́ tó pọ̀ àbí ayé bàjẹ́ látọ̀dọ̀ ọkọ síyàwó ayé bàjẹ́ látọ̀dọ̀ ìyàwó sọ́kọ àbí ẹ̀kọ́ ni ayé bàjẹ́ látọ̀dọ̀ ọmọ sóbi ayé bàjẹ́ látọ̀dọ̀ òbí sọmọ síbẹ̀ ni ayé bàjẹ́ látọ̀dọ̀ ọ̀gá sọmọ sí ayé bàjẹ́ látọ̀dọ̀ ọmọ sẹ́sọ̀gá síbẹ̀ ni ayé bàjẹ́ látọ̀dọ̀ olórí sọ́dọ̀ àwa tí wọ́n ń gbọ́bà ní ayé bàjẹ́ látọ̀dọ̀ àwa tí wọ́n ń gbọ́bà sọ́dọ̀ àwọn olórí síbẹ̀ ni. Ah, la ilaha illallah. muhammadu rasulillah sallallahu alayhi wa sallam. kí wàá ní solúsẹ̀. kí ló ní àbáyọ. kí ló ní àbáyọ àkọ́kọ́ mọ̀ pé ẹbí ta ni ayé bàjẹ́ ẹbí ta ni. tá a bá wá wò ó gbogbo ń nọ́mà kò wá nọ́mà lójú wa mọ́ bẹ́ẹ̀ nìkan bá débi níṣì tó ní a. Ah, ẹ bá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo jẹ̀mọ́ a ní alihamudulilayi ẹ tún bá dúpẹ́ lẹ́ẹ̀kan sí i alihamudulilayi gbogbo jẹ̀mọ́ ẹ bá ni ìdíyẹ pẹ́ rẹ tó bá ní mọ̀ra jẹ́ẹ̀tì abadúpẹ́ unnecessary association àmà associate ẹ. ẹ gbọ́. àmà associate ara ọmọ mi sì torí pé ó ti ṣe kí ni o o ti ní tẹ́ẹ̀tì àbí ẹ dáhùn jọba ọ lẹ́tọ́rà lèmi o mo like interactive class interactive class èkó gbọ́dọ̀ bọ̀ àkókò káwá bọ̀ kí nǹkan wá bọ̀ ó gbọ́dọ̀ wà interactive yóò dùn mọ́ni gbogbo ẹni tó bá fẹ́ gbẹ́lẹ́ lẹ̀ kó dúró dáadáa ẹ lè wá kóòtù kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọba tẹ́ ń sọ fún yíjú bẹ́ẹ̀ lọ ọba tó lé ní gbogbo wọn máa bọ̀ ní ìsìn tí ọ̀sẹ̀ tí ọ̀sọ̀ fi ká lọ ẹ̀gbọ́n àmọ́ téèyàn bá dé ní ìsìn bámi pẹ̀lú òun ti ra jẹ́ẹ̀tì ọ̀tọ́pẹ́ àbí ọ̀tọ́pẹ́ ẹ̀ dáhùn ni kẹ́nìkan wá wọlé ní sikodi ẹ bá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ káfíń alhamdulillah ẹ tún bá dúpẹ́ sẹ́ ẹ tún bá dúpẹ́. alhamdulillah. ṣé wàá ní kí ìjọ ọkọ rẹ tó ní ìyàwó mi ẹ̀ hà lánàá. ala a kò sí àbá ní kò sí. ìyí ìlú ni a máa tún ọdún gbèsè ìyàwó rẹ gbẹ̀ kọ́dà ẹ̀mí yóò tún pé wọ́n tún rọ́bì. ẹ̀rọ ẹ̀dẹ́ wo lélẹ̀. yóò tún wá délé yóò tún lọ́mọ sí rà bá rè pé ìrù pé orí aláàjì kìnnì kìnnì kú ewu wọ́n ní kìnnì ọ̀sẹ̀ aláàjì ò serious bá lọ́ba sì wọ́n bá sáà sọ́ba ní àmàbò olùdúgbẹ́ làbá ní kìnnì ìdíwọ́ pẹ̀lú lọ́ba ní ìyàwó òun pẹ̀lú. ládùúgbò tìpẹ́lẹ̀ ìyàwó rẹ̀ pẹ̀ hàn lọ́wọ́ á ní ká máa bọ̀ òun. tó pẹ́ àmọ́ ẹ̀jẹ̀ wo kẹ́nìkan dé ní ìsìnkú pé ẹ bó ń dúpọ̀ wọn ní kílódé wọn ní wọ́n mú ọmọ rẹ̀ pé nínú fásá parade mhm. ìrìn oníhòòhò ọmọ rẹ̀ ló pé fásitì gbogbo Ọ̀yọ́ state fásá parade mhm. so ń lọ Dubai ọbẹ̀ lọ jayé Dubai ẹni àwọn ọmọ fọlá bẹ́ẹ̀ tọrọ pé àwọn Ọlọ́run dákun méje tàwọn náà gbé o. kẹ́ni bá ọmọ tiẹ̀ náà fún fásá parade ẹ̀gbọ́n àwa sẹlẹbírẹ́tì ń tọ́ yẹ ká sẹlẹbírẹ́tì mọ́ bẹ́ẹ̀ bá gbọ́ pé olówó kan ó ti gbé mọ́tò báwọn kiri kan o lọ́wọ́ àjọ gàtọ́ jùlọ gbé mọ́tò ìmáàmù ti kéré ó fọ ìgbọ̀kadà ẹ gbọ́ bẹ́ẹ̀. àkọ́wọ̀. bẹ́ẹ̀ bá gbọ́ pé wọ́n rán kiri kan wọ́n rán kiri kan mẹ́wàá mọ́kà kiri ẹ̀ka aṣẹ́wó mẹ́rin wọ́n bá ní wọ́n rán yẹn mẹ́wàá mọ́kà nísìnyí aṣẹ́wó márùn-ún tọ́jú márùn-ún ni. Mm. ẹ lérè yẹn. ẹni táàdì táàdì ṣẹ̀ṣẹ̀ bèrè pé ṣé mùsùlùmí lè léyìí àní rán mọ́kà. ẹ̀mí rí ń bẹ́ẹ̀. a ní mo láyẹyẹ ní ọdún kan mo wá pàdé ẹnìkan ó wá gbé ìgò ọtí tó sí báyìí lọ́sàn-án àwẹ̀ ó wá gbé sábíà báyìí ó wá sọ fáwọn yòókù rẹ̀ pé àwọn ń lọ bá mọ́kà jẹ lọ́dún yìí. yá rábì. wọ́n ní kí ló dé wọ́n ti fún ní hajj. wàláhì nínú àwẹ̀ ló gbé ìgò ọtí lọ́ba lọ́sàn-án àwẹ̀ wọ́n sì fún ní hajj torí pé tọ́ọ̀gì ni. iná lọ́wọ́ pàtó fi jẹ́ pé ẹ wà á rí i ni alájà ni wàláhì ẹ̀yin lẹ́kọ̀ọ́kọ́ rí bọ́ba ti sọ báàgì ilẹ̀ gbì ní Madina báyìí wọ́n lọ́ọ́ akíìmù ló ẹ tó mi ṣe jù ní Madina akíìmù ló kọ rẹ̀ ó ti kú nísìnyí o alájà róore yìí yóò sì ṣe sábàkà náìtì ẹ ni ẹ lọ gbọ́ dáadáa. ṣáàfà tóun náà ṣe yín yọ̀wá sọ fún pé yín ṣiṣẹ́ ọ̀dà ẹ gbọ́ ni àfà àtọ́jọ́ òun gan àjíyìn alájì dọ́bù sílẹ̀. gbogbo ẹni jẹ́ pé báwọn bá lè ṣàlàyé fún wa téèyàn bá fi fi góòdì sẹ́yìn àbí sílvà tó yọ jẹ́ mùsùlùmí ntí máa fà tí ó fi rí bẹ́ẹ̀ ọlọ́run mọ̀jọ́ ṣẹlẹ̀ sí wa. àdánwò nìkan lànàbì àdánwò àdánwò nìkan lànàbì ní tọ́ba ṣẹlẹ̀ sí mùsùlùmí ló fi lè fi góòjà fi sílífà sí èyí àdánwò lànàbì pé àdánwò pé tàdánwò bá kàyàn lẹ́nu ọlọ́run yọ̀ǹda kó fi góòjà fi sílífà sí tọ́ba jẹ́ mùsùlùmí o àdánwò kan ó lè fi sí. ṣùgbọ́n tẹ́lẹ̀ pé àdánwò ọ̀kan. fásitì ọlọ́lọ́ fi ṣe wàhálà yóò rújọ́ lọ́dọ̀ lọ. àtọ̀rọ̀ tó fẹ̀ ní àti tí ó fẹ̀ ní yọkà máa bóyin náà ní bí orúkọ. ọ̀fẹ́ rí ni. so ẹ̀yin náà wa wò gbogbo nǹkan wá dàrú ilé jẹ́ ife ọ̀pọ̀lọpọ̀ bí a bá pàdé gbogbo olúwa wá wọ́n máa mọ́jú máa ní. Ah, ọlọ́run lọ́wọ́ á ṣe tọ́jú pé ah, àfáà pé olówó kí ni ó fún wa kí lè yẹn ní tí ó fún wa. àṣìṣe inú sẹ́rọ̀ ti dé ọmọ akẹ́kọ̀ọ́ ah. náà bá ya mo bẹ̀gẹ́ ẹ̀ ní sẹ́rọ̀ àtọmọkẹ́ màmá. àṣìṣe inú sẹ́rọ̀ ti sẹ́rọ̀ ti pọ̀ mẹ́ kí la fẹ́ fèrò ṣe èèyàn la nídìí. èèyàn ní kì í sẹ́rọ̀. wá sí ibú lè máa lọ wá sí ilé èèyàn ní máa lọ bẹ̀. èèyàn ní èèyàn ní bẹ́ẹ̀ lẹ́yìn kì í sẹ́rọ̀. èèyàn lẹ́yìn tẹ́jọ kó yẹn ìṣèrò. ìṣèrò ẹ èèyàn ló sẹ́yìn kò ní sẹ́yìn lérò ẹ níwà lára àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ ráwọn onífíìmù tí wọ́n bá polówó fíìmù wọn á ní kẹ́lẹ́ rà á wọ́n pè ẹ rà á ó ti jáde o ẹ̀jẹ̀ onílé ọlá wà ń bẹ̀ bàbá zuwe wà ń bẹ̀ bello wà ń bẹ̀ láti wà ń bẹ̀ wọ́n á àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tí onífíìmù làwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn ogun lọ́gọ̀ ọlọ́mọ sí aláwọ̀ bẹ́ẹ̀ báyìí ó ṣe máa dàrú lọ nìyí tá a bá ń ṣe bá a ṣe ń ṣe lọ tí gbogbo obìnrin bá ń ṣe bí wọ́n ṣe ń ṣe lọ pẹ̀lú àwọn ọkọ wọn yìí tọ́jẹ́ wípé ihun tí ò lè fi gbóúnjẹ fún ọkọ rẹ̀ gẹ́gẹ́ ní fi gbóúnjẹ fún àbáàtì sàṣàlá tó fún. wà á kẹ́ ìfà. àfa aláró. yùdẹ́lù mùsùlùmù náà ọba ìnáwó. ẹ wàá ra àwọn obìnrin bàjẹ́ púpọ̀ wọn ní ayé tó bàjẹ́ ẹbí ta ni wàláì tá a bá pín ayé tó bàjẹ́ tá a bá pín pàṣẹ́ntéèjì obìnrin lọ́ba ayé jẹ́ jù. wà á kẹ́ Sùlẹ́mọ́nà wà báyìí náà hù. Ṣebí ìyàwó tá a ní ìkìlẹ̀ lórí la bá sọ̀rọ̀ kan lónìí alóhùn nígbà níṣẹ́ òhùn nígbà òhùn nígbà wọn ni ẹni tó mojú rẹ̀ àfa àti sàṣàlá tó fún ni. Báàkù bá pàápàá làáfà rẹ̀ bá dé lọ́wọ́ ní yàrá mọ́ padà mẹ́. Ẹni bá sọ láàfà. Kí ni àfa àti sàṣàlá tó fún ọ lẹ́gbẹ̀ẹ́ ọkọ rẹ̀? tọ́yẹ pé tá a fà àti sàṣàlá tó fún ọ bá ní kọ́lọ̀ òun jọ da fún ọ tọkọ rẹ bá ní kọ́lọ̀ òun jọ da fún ọ kò ní da fún ọ lọ́wọ́ àfi tí ẹ bá sọkọ tó so igi fún ọ lókun ẹ gbọ́ ni ẹ wá jọkọ rẹ ó pè káfa alásàlá tó o pè ẹ gbọ́ sẹ́ wàláyà fún alásàlá ti náà dà lóhùn ẹjọ́ kó pé lórí fóònù sí pé ìyá alágbájá bí mo ṣe wà ní ìsìn mo ní di twenty thousand lọ́fíìsì ìkẹ̀kẹ̀ káàbọ̀ alátàlá tó pè pé alájà kò tẹ owó tẹ ní sọ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ alájà mú twenty thousand bá mi ní sèé ńlọrọ afa alásàlá ti mi wọn wá láyé bàjẹ́ ẹ pẹ̀lẹ́ mi mọ́ àgbọ̀ wà kẹ́yìfà. wọ́n dàbẹ̀ pé ti ilẹ̀ ti ń ho. yùdá ìhòòhò mùsùlùmí òhùnà wà báyìí náà hùn. kìtà bùkà yùtìlá ẹ̀ka náà ni. kìtà bùkà yùtìlá kò láyà omi ọ̀hà yìí kìrọ̀. torí náà jẹ́ máa tá a bá wá fẹ́ ká yọ dáa padà ẹ gbọ́ tá a bá fẹ́ ká yọ dáa padà àwọn ọkùnrin ó sojúṣe wa àwọn obìnrin náà máa sojúṣe wọn. ó kálukú ó mójú tẹ́tọ̀ tiẹ̀ nígbà tọ́lọ́ fẹ́ sọ̀rọ̀ zìnà obìnrin lọ́kọ́ dákọ̀ kó tó dákọ̀ ọkùnrin torí gbọ́dọ̀ wọn ni zìnà ti rọrùn wá. ẹ gbọ́ ni ọ̀dọ̀ wọn ló ti rọrùn wá ìníbóbìnrin tẹ́ ẹ jọ wà láwùjọ ó ṣe máa sojú sí ọ ìnírú àwọn tí ọmọbìnrin náà rẹ tó mọ̀ pé obìnrin ní ìdìbò. bóun ló ṣe máa sọ fọkọlọkọ pé kó lóòdù káàdì fún ọ ó lóòdù ẹ lónìí kó tún lóòdù ẹ lọ́la ó tún lóòdù ẹ lọ́la ó tún lóòdù ẹ lọ́tùlá kó tún lóòdù ẹ lọ́tùlá tí ò ní sọ pé bóun lọ́wọ́ rẹ ó tún wá lóòdù kẹfì lẹ́yìn káàdì. ẹ gbọ́ amọ́sẹ̀sì rò pé báyà àbí kò wọ́n tiẹ̀ fi yẹ̀ ọ́ ó sẹ́ndì káàdì sí ọ wá pé pé bọ́dà kínní káàdì tẹ sẹ́ndì ó jẹ́ mo fún ọ nìkan sẹ́ndì padà pọ̀ ọ̀fẹ́. àmọ́ bí ni ó ṣe bẹ́ẹ̀ kí ni wọ́n wá kí tójú fà lọ ẹ gbọ́ torí náà gbogbo àwọn nǹkan yìí tábà wá lọ wá wò gan-an níbi tí dàrú ti kọ́kọ́ bá ayé ta lọ́fà ìyá wa Hawa wù lọ́fà. obìnrin náà ni àwọn ọkùnrin wàá wọn ma àwọn obìnrin náà wàá wọn ma gbogbo ẹ̀ wá ń dojú rú papọ̀ ibi tọ́wọ́ àti wá lọ forí sọ tọ́wọ́ lágbára jù òun ni pé àtọkùnrin wa àtobìnrin wa ọlọ́run ọba tó ní ayé tó ní àwa tá a wà ń bẹ̀ gbogbo bó ṣe ní à lò lórí ọ̀rọ̀ gbéyàwó àfilẹ̀ à ń lò míì gbogbo bó ṣe ní à lò lórí ọ̀rọ̀ títọ́ ọmọ àfilẹ̀ à ń lò bá míì gbogbo bó ṣe ní à lórí ọ̀rọ̀ òṣèlú àfilẹ̀ à ń lò bá míì gbogbo bó ṣe ní à lórí ọ̀rọ̀ tó ẹbí àfilẹ̀ à ń lò bá míì gbogbo bó ṣe ní à lórí ọ̀rọ̀ bíṣẹ́ wa àfilẹ̀ à ń lò bá míì ayé wa dàrú máa lọ. ìtọ́jú ara àná ọ̀tọ̀ ní ẹja sáré mu tí a bá fẹ́ ṣègbéyàwó lónìí ẹ wo tí ọlọ́run ọba ní bọ́lọ́run ọba ṣe ní kí ìgbéyàwó rí ẹ wo àwọ̀ tí ìgbéyàwó gbé wọ̀ nísìnyí alága àdúrà alága àbẹ̀rẹ̀ sójà aráyè sọ ń tọ́ ká sọ fọ́kọ sọ fún ìyàwó mọ́láyé báyìí alága àdúrà ọba sọ pé dandan ni ká sanwó orí fún ìyàwó tá a fẹ́ fẹ́ owó orí yorùbá wọ́n ọkọ ni. àtà ah, ọmọ wa ẹgbà padà gbogbo ọmọ tí a bá bí ọmọ sí náà ni ìtọ́jẹ́tọ̀ gẹ́gẹ́ wọn ò ní gbà owó ìyá gbọ́ wọn mú wọn kò fáwọn owó ọlọ́mọlé àwọn obìnrin yóò tún kalẹ̀ èyí tó náà tí ò sì gbéyàwó ọkọ tí ẹ̀ ní ò lè jù tí ó pa kẹrẹkẹ bí ọba pé báyà ní tí a bá wá débi owó orí pé owó orí rè wọ́n à ní ẹgbà ẹ̀yin bàbá ọkọ àtà ọmọ wa owó tọ́jẹ́ dandan tọ́jẹ́ pé gangan ni kọ́kọ́rọ́ tá a fi sílẹ̀kùn wọlé wọ́n ń dà padà gbogbo ọmọ wa ya máa wèrè mọ́kàlùkù lọ ọ̀tọ̀ ní bọ́lá ń ṣe ní àṣẹ ọ̀tọ̀ ní bá a ṣe ń ṣe ayé tọ́ dàrú ẹ̀bí ta ni ẹ̀já o bóòlù ọlọ́ni àtọ́mọ̀ bóòlù àtọ́mọ̀ ẹ̀sùn lọ́lọ́ni kábi ṣáájú fọ́mọ títọ̀ ẹ wo bí kálukú ṣe bẹ̀rẹ̀ sí tọ́mọ̀ ibà máa tọ́ bá ti ya wèrè mọ́ kálukú lọ́ni ẹ̀sẹ̀ wọn mú lọ lé kéwù àfa ẹ̀gbọ́n ọmọ ẹtí mú gbó ta ló fínífínà pé ẹ mọ́ ọmọ ìlọ̀dọ̀ àfa bẹ́ẹ̀ bá kọ́ ní English bẹ́ẹ̀ ṣe ń kọ́ ní mọ̀ bẹ́ẹ̀ ṣe ń kọ́ máàsì ní mọ̀ bẹ́ẹ̀ ṣe ń kọ́ sáyẹ́ǹsì ní mọ̀ àfi pé ẹ̀wọ́ àfa ọmọ yìí ti ya wèrè kò sún lé má ó ti ń sùn wọ́n wà láwọn pọ̀ àbọ̀ fọlọ́ bá ti wá níbà àfa abóyé àtòkọ́ àtàyè mo ní wọ́n ọlọ́mọ gòkù lọ àfa ilé wa wá jẹ́ psychiatric hospital jẹ́ ti wo wèrè ńgbà ọmọ ọ̀gbọ́ tiẹ̀ mẹ́lọ́tọ́ wá rò pé ọyọ kọ́ lọ lé kéwú lọ́mọ tó yẹ pé tí kéwú bá tẹ́lẹ̀ fún tí ìwé rẹ̀ kún gbogbo tí wọ́n bá kọ́ lé ìwé ni ọmọ yóò sì wúlò fún ọ ọmọ rẹ wá dọmọ tí ń sọ pé mọ́mí you are not serious ṣé lè kéwú ó ti sọ pé kọ́ ọmọ sọ bẹ́ẹ̀ equal right wo níbẹ̀ láàrin òbí àtọmọ ayé tó dàrú ẹ̀bí ta ni ṣé bọ́lá ń ṣe ní káwa náà àwọn obìnrin wa là ń tọ́jú wọn náà ń pé bùkátà gbọ́ pẹ̀lú àwọn ìyàwó wa ní fifty fifty gbogbo ìyàwó wa da alájà pa máa lọ́wọ́ iṣẹ́ inú ilé lọ́lọ́run pé fóbìnrin gbogbo obìnrin tí ń kiri kí ń ta ọ̀rọ̀ wọn mẹ́hẹ̀ wọ́n máa ń bà wọ́n ló wọn níbi ẹsẹ̀ wọn òun obìnrin bí ọkùnrin ni òun náà ní ọmọ wa ló ń múra tá àtọkùn àtọbẹ ló múra tá ló ló ń padà skul ẹni kó take care of yourself wí láì fún lówó oúnjẹ láì ra provision fún take care of yourself kí lẹ́nu try láti sọ fún pé kọ́ lọ́ máa ṣe o bàbá jọba obìnrin ni take care of yourself kí lẹ́nu ọlọ́mọ ṣe ní skul yẹn nígbà tá ẹ̀ fún lówó ẹ̀ fún lóúnjẹ ẹ̀ fún lásán ó sì ló ń padà lọ take care of herself bọ́sọ̀ ọmọkùnrin ẹni kó take care of himself kí lọ́mọdà tọmọ ọ̀dà ayé gbọ́dà rú ẹ̀bí ta ni ẹ gbọ́sẹ̀ à ń ta àwọn obìnrin fẹ́ nísìnyí torí pé ẹ̀tàn làwọn náà fẹ́ ẹni tó bá sọ tọrọ fún ọ pé bó ń ṣe wà gángan ni wò ní fẹ́ ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé ó ń wà nǹkankan mọ̀ nǹkankan tí èsì ìṣe tiẹ̀ òun náà ni wọ́n sọ pé àwọn fẹ́ bá lọ ayé tó bá dàrú ẹ̀bí ta ni ọlọ́run bá pàṣẹ ànábì sọ̀rọ̀ pé bí ẹ ṣe rí ni bí ẹ ṣe rí ni adébámi láàrin ọmọ sẹ́nà la fi síbi iṣẹ́ yìí la fi sẹ́nu ṣọ́ọ̀bù yìí nísìnyí níwò pé bí tọ̀gá bá lè bàjẹ́ kọ́ bàjẹ́ ntọ́gà ara alẹ̀ tọ́gà ní ọ̀tà ọ̀tà ó fowó lé ọwọ́ ọmọ ó ti ọ̀gá twenty naira wọ́n ní ọ̀tà twenty five naira ọ̀tà twenty five naira tọ́ yọ five naira kó o mú twenty naira lọ fi ọ̀gá ní sẹ́ẹ̀tà látàárọ̀ làwọn ọ̀tà. owó náà ní òkòjọ pé òun owó náà ni ó fi bọ́yàwó bọ́mọ tiẹ̀ irú kí ni ó wàá padà wá bá kí padà wá bá kí ni ó jẹ́ èrè fún ayé tó bàjẹ́ jẹ́ máa ẹ̀bí gbogbo wa ni o báwo ọkùnrin ṣe bàjẹ́ làwọn obìnrin bàjẹ́ o bọ́mọdé ṣe bàjẹ́ làgbà bàjẹ́ o abẹ lọ́hùn jẹ́ pé káwọ́ ó ẹni tí ó jẹ́ káyọ̀ ó padà. kí gbogbo kálukọ́ wa túbá gbogbo obìnrin tó lálẹ́ kọ́ wa lọ túbá wọ́n má lálẹ́ mọ́ gbogbo ọkùnrin tó náà lálẹ́ kó túbá kọ́ má lálẹ́ mọ́. kọ́ má lálẹ́ mọ́. gbogbo obìnrin tí ń lo ìborùn tí yóò bo ara rẹ̀ dáadáa kó túbá kọ́ má lò mọ́. kọ́ má lò mọ́. gbogbo àwọn ọmọ tí wọ́n sọkọ́sọ ti ayé kí wọ́n túbá wọn má lò mọ́. kí wọ́n má lò mọ́. gbogbo kálukú tí oògùn ṣíṣe fílẹ̀ má lò mọ́ ti ba yé jẹ́nu nù. ẹ má lò mọ́. ẹ̀yin àtàlùjẹ̀nu lẹ̀ ń ẹ gbọ́dọ̀ wọ́n kó diẹ àwọn àfa náà bàjẹ́ lọ wọ́n bàjẹ́ lọ àfẹ́ ẹgbẹ́ àfa àdéṣà àfa àṣejà àfẹ́ ẹgbẹ́. ṣe tọ́lọ́rọ̀ ọ̀nù. ṣe tọ́lọ́rọ̀ àfa ànù àfẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ alájẹsẹ́kù ẹgbẹ́ bọ́mọdé òkú golden sister àfa náà àfa wọn ọ̀dọ́ ẹ̀ wọ́n máa dájọ́ sí. ẹn tí o ayé tá a fọ bàbá ṣe àṣepọ̀ kò ní kájọ fún un òní mú nọ́mbà rẹ̀ hmm. wọ́n ara sọ sí lọ́rùn náà máa tẹ̀lé ṣé àfa àfa àwọn afáàlọ́ ọmọ ìjálẹ̀ olókùn ṣẹ̀ṣẹ̀ wà nù. sẹ̀wọ̀n kọ́. ọmọ èèyàn kú ìyàwó èèyàn kú ọkọ èèyàn kú atúnyẹ ọmọ mowó wá. Hmm. wọ́n fi bànújẹ́ kún bànújẹ́. wọ́n fi bànújẹ́ kún bànújẹ́ fún àwọn náà wá wọ́ọ̀rì mọ́. Hmm. bàbá rẹ kú ńjọ bàbá rẹ kú ńsọ kú ńjọ kẹjọ tí ó sòkú ọlẹ́run ojú. Hmm. ṣé bí wọn lọ ń gbáradá lẹ́ ìwọ náà ló tó wá ń gbá sọ́ọ̀kì asòkù bàbá rẹ̀ o sọ ọmọ ibi tí wọ́n mú bàbá rẹ̀ lọ́nù sáré ṣé wọ́n lè gbé bàbá yẹn lọ sáàsì kéèyàn wá máa sọ pé aṣọ aṣọ aṣọ pé dáàdì bẹ́ẹ̀ ń sáàsì rẹ̀ o ah. aṣọ pé dáàdì bẹ́ẹ̀ ń sáàsì rẹ̀ o inú sáré tẹ́ ti mú bàbá rẹ̀ lé àwọn mọ̀lẹ́kà tó mú bàbá rẹ̀ wọ́n burú ju sáàsì lọ torí náà ọlọ́run dákun ṣàánú wa ọlọ́run dákun ṣàánú wa. gbogbo wa náà la pawọ́pọ̀ bá jẹ́ o. gbogbo wa náà la pawọ́pọ̀ tó bá jẹ́. ọlọ́run jẹ́ alẹ́ pawọ́pọ̀ tó ń ṣe o. ọlọ́run jẹ́ alẹ́ pawọ́pọ̀ tó ń ṣe. àmọ́ bíbàjẹ́ rẹ̀. àmọ́ bíbàjẹ́ rẹ̀. tọ́pọ̀ jù. tọ́pọ̀ jù. ọ̀dọ̀ àwọn ìyá ni o. ọ̀dọ̀ àwọn ìyá ni o. àwọn náà wọ́n ti kálukú lu nǹkan o. àwọn náà ni wọ́n ti kálukú lu nǹkan. nígbà tóbìnrin ọmọ sọ fún yẹn pé bọ́ọ̀lù ọmọdé yóò ṣe ayé wa ni ilé ọ̀rẹ́ mi là ti bọ̀ ní ìsìn tẹlifíṣàn wọn bíi kéèyàn mú bàbá sùwé báyìí ni kí ni sọ fọ́kọ̀ rẹ̀ pé kọ́ lọ́ọ́ ṣe kọ́ lọ́ọ́ jalè nínú bàbá àbí tẹlifíṣàn tí lè ti ẹsẹ̀ gbalẹ́gbẹ̀ẹ́ gbalẹ́gbẹ̀ẹ́ kí ó tó di pé àwòrán oṣù. bí o gbé nǹkan lẹ́yìn tá a sọ̀rọ̀. ebi ó gbà pé no condition is permanent. Hmm. kàkà kí wọ́n gbà bẹ́ẹ̀ wọ́n nígbà bẹ́ẹ̀ wọ́n máa sùn alẹ́ wọ́n máa fọ̀rọ̀ lù á lórí. lọ́kọ́ náà bá wò pé kò wọ́n fọ́ kàkéèjì. Hmm torí náà ọlọ́mọdé tí wọ́n bàjẹ́ o. ọlọ́mọdé tí wọ́n bàjẹ́. ọjọ́ ọ̀rọ̀ dàrú máa lọ. ọjọ́ ọ̀rọ̀ dàrú máa lọ. gbogbo àwọn ọmọ wa. gbogbo àwọn ọmọ wa. wọ́n ṣe ní bànújẹ́ fún wa. wọ́n ṣe wọ́n bànújẹ́ fún wa. wọ́n náà ní bànújẹ́ fáwọn ọmọ wa. wọ́n ní bànújẹ́ fún wa. sànú wa gbàdúrà wa. sànú wa gbàdúrà wa. àwọn obìnrin wa ọlọ́run dákun járí wọn tọ́jú. ọlọ́run járí wọn tọ́jú. ọlọ́run jáwọn náà ò forí máa bẹ́. jáwọn náà ò forí máa bẹ́. kí wọ́n jẹ́ ntù pẹ̀lú wa. kí wọ́n jẹ́ ntù pẹ̀lú wa. má jẹ́ wọ́n máa tí àgbàgbàgbà. má jẹ́ wọ́n máa tí àgbàgbàgbà. nínú ilé wa. nínú ilé wa. má ṣe bùkátà. àwọn ọmọ wa má ṣe wọ́n ní bànújẹ́ fún wa. àwọn ọmọ wa má ṣe wọ́n bànújẹ́ fún wa. ṣàánú wa gbàdúrà wa. ṣàánú wa gbàdúrà wa. bíyà bùkátà wa. bíyà bùkátà wa. léwa kún dáadáa. léwa kún dáadáa. ẹ̀sìn. ẹ̀sìn. ọlọ́njọ́ gbajúmọ̀ lọ́dọ̀ wa. ọlọ́njọ́ gbajúmọ̀ lọ́dọ̀ wa. ẹ̀sìn onítùmọ̀